fami mọ́ra lówùúrọ̀ fami mọ́ra lọ́sàn lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ń sinmi láyà rẹ̀ fami mọ́ra lówùúrọ̀ fami mọ́ra lọ́sàn lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ń sinmi láyà rẹ̀ bẹ́ẹ̀ ni dádì ẹ fà mọ́mì mọ́ra ẹ fà wọ́n mọ́ra láàárọ̀ ẹ fà wọ́n mọ́ra lọ́sàn ẹ fà wọ́n mọ́ra lálẹ́ tó bá ti wá di lọ́gànjọ́ gangan ẹ̀ kí mọ́mí wá sinmi láyà yín àbí nà ṣé kò dá bẹ́ẹ̀ <laughs> ó dá bẹ́ẹ̀ kí n máa fi yẹn náà kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan ee àwọn ìdílé aláyọ̀ mi ta jọjọ wọlé lẹ́ẹ̀kan wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti jókòó wọ́n ti fẹ̀yìntì ẹ káàbọ̀ sórí ètò dáàdi àti mọ́mì ṣe dáadáa lè dé ìwà ṣeun àwọn ọmọ ń kọ́ àwọn aráalé ń kọ́ sọ ni kẹ máa kí wa wọn ni ká máa kí wo yín wa olúwa ṣeun ẹyẹ wá lè ti rojú àwọn àlejò mi pé ojú wọn rẹwà tí wọn gún régé ní àṣálẹ́ yìí bí bá sì máa sọ̀rọ̀ kan wọn ń ta bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe òun náà la máa ń ṣe dádì ẹ ń ṣe báyìí ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn aráalé. mo kí gbogbo aráalé àlàáfíà níbí ọ̀dẹ̀ òdòǹbí. ẹ̀ ń dùn wọn ní agbára ọlọ́run a máa máa ríra pẹ́. àmín. ìdílé gbogbo wa ò ní dàrú. àmín ọlọ́run. ilé tó ti dàrú náà ọ̀run á tún ṣe. àmín. orúkọ mi ní ìdílé wa ní Afọláyan ìdílé Afọláyan Mr and Mrs Afọláyan. ó dáa ìdílé Mr and Mrs Prophet and Prophetess. Afọláyàn bẹ́ẹ̀ ni mà. nílé prophet and prophetess Afọláyàn àwọn náà la gbà lálejò lórí ètò nígbà mo sọ pé prophet àti prophetess ó túmọ̀ sí pé ẹ ti mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run àlàyé náà ni àwọn méjèèjì ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. mọ́mí yes ma. ẹ rọra sá. àlàáfíà ni màá. olùwà ṣeun. wa ìgbéyàwó yẹn ti tó bí ọdún mélòó. Hmm, tàwa ní káwọn sìn ó ti ń lọ sí ogún ọdún. Ah! ogún ọdún ń lọ sí ogún ọdún bí bí ogún méjìdínlógún àbí. going to twenty years. going to twenty years wow. Ah, eh? ojú yín sì ṣe reketerekete mo ti rò pé ẹ pè é lọ bí ọdún mẹ́wàá ah, ogún ọdún eh, kì í ṣe kéré mi ogún ọdún nínú ìgbéyàwó kì í ṣe kéré mi o. Ah, nítorí pé oríṣiríṣi eh, ìrírí náà ni ojú ò ti rí bá mi níbo lẹ ti pàdé ẹlẹ́yin ojú ẹ̀gẹ́ eh, tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Eh, mo kí yín yes sir màmá wa ọláwálé ọ̀nàbànjọ ẹ ṣeun sá ìdílé yín ò ní dàrú àmín torí nípa orí òfin ọlọ́run bẹ́ẹ̀ni inú ìjọ ọlọ́run la ti pàdé ara wa. Hmm, inú ìjọ ọlọ́run bẹ́ẹ̀ni a pàdé lórí social media ah, àbí facebook inú ìjọ Ọlọ́run torí pé àkókò tá a fi pàdé ara wa nígbà hmm. yẹn inú iṣẹ́ ìránṣẹ́ lèmi ti wà ń gbà yẹn hmm. tá a fi pàdé ara wa. ìyẹn tọ́dún mélòó bá mi. ah ó ti ń lọ sí more than twenty something plus right. wow kábà pé ó ti ń lọ sí thirty years ṣá. Ah, torí pé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run yẹn èmi mo jẹ́ bíi pásítọ̀ àwọn kìnnìgbà yẹn àwọn youth Hmm. tí mo kó organize àwọn youth ń gbà yẹn ṣe kwaya ń gbà eh, yẹn àwọn wà ní kwaya ah, hmm. mo ti mọ̀ kwaya eh, eh, làwọn wà hmm. <laughs> so that nípa orí ọ̀fẹ́ ọlọ́run inú ìjọ tèmi wà àwọn ti wà níjọ kan tẹ́lẹ̀ inú ìgbà tó yá inú ìjọ tèmi wà làwọn wá true sister àwọn làwọn ṣe wá sínú ìjọ tí àwa wà tó sister àwọn ló wá sínú church yẹn wọn ni tẹ̀lé mi lọ sí program tá à ń ṣe ní ọ̀tọ̀ níbi táwọn ti ń ṣe làwọn fi wá sí pé ṣọ́ọ̀ṣì ibi tí àwa wà nígbà yẹn hmm. ní gbogbo ṣọ́ọ̀ṣì tá a wà nígbà yẹn ó jẹ́ sáìdì orílẹ̀ ìgànmú gbà yẹn hmm. àwọn gbé sáìdì wímà hmm. ibẹ̀ làwọn tí wọ́n wá sí prógámù pé àwọn wá wò pé ó dàn pé àwọn yúùtù tó wà níbí ó dàn pé ìfẹ́ wà láàrin wọn o ẹ jẹ́ kí n kú kémi náà náà darapọ̀ járe bí màmá ṣe darapọ̀ ni àṣẹ mi ní bá mọ̀mọ́ wa sọ. bí irin àjò yẹn ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ọjọ́ táwọn ti ríra náà ni ọmọbìnrin ẹni tó yẹ kí n fẹ́ lélẹ̀ yìí. Ah, ah, ah. ẹni tó yẹ kí lè rí nínú wọn. ẹ mọ̀ pé number one ẹ̀mí ọlọ́run kéèyàn bá gbẹ̀mí ọlọ́run láàyè hmm. èèyàn á rí product tó bá wúyàn hmm. kò ṣe kó bóyá bí fine hmm. ọ̀pọ̀lọpọ̀ la máa wo ẹwà ṣùgbọ́n ohun tó wà lẹ́yìn ẹwà ó ju ẹwà lọ. ó jẹ́ ẹwà lọ. àmọ́ gẹ́gẹ́ bí ohun tá a rí mo rí pé number one àwọn náà jẹ́ nítorí pé farajì nínú àdúrà àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ lè farajì. Hmm. ẹlòmíà fara jìnnú àdúrà ṣùgbọ́n tó bá fara jì gan ẹjọ́ wẹ́wẹ́ náà ni láti ilé kan sílé kejì hmm. irú wọn lẹ máa ma tó máa ma róṣọ múyà eh, ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tá a pàdé. Hmm, báwo lẹ ti dẹni ìfẹ́ kọ mọ́ ah. kí lẹ ṣe kí lẹ ṣe dá wọn mọ̀ láàrin gbogbo yúùtù tó wà ń bẹ̀. <laughs> nípa orí ọ̀fẹ́ ọlọ́run mà ohun tí mo rí ni pé protocol kan wà tí wọ́n pé wọ́n jẹ́ mo rí pé wọ́n jẹ́ ni jẹ́jẹ́ mo rí i pé ìdílé tán ti jáde wọn là ó fi mọ̀ wọ́n God bless you My shame, màmá mi mo rí i pé ìdílé tán ti jáde hmm. torí ẹni tó jẹ́ màmá fún wọn mo rí i pé màmá yẹn ó jẹ́ nítorí pé àjọ wà ní tí gbogbo wọn náà sì sí wa tó yẹ pé tá bá ń ṣe program bóyá à ń gbàwẹ̀ ọ̀ a lọ sórí òkè màmá yẹn ní òkè o ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run o ẹ̀yin YouTube wa o báyìí báyìí báyìí kan fún wa ní nǹkan ní hmm. gbogbo gbà yẹn màmá gan ti ń ṣe. màmá ò mọ̀ pé <laughs> later on mo ṣáà sọ fún ẹni tó jẹ́ wòlíì wa pé ah, bàbá mo rí àǹtí pé ah, inú mi ń dùn láti fẹ́ àǹtí ah, bàbá wa ní Afọláyan ìwọ náà mọ̀ pé gbogbo kínní agbọ́rọ̀ fi ètò sí i láti kí la máa ṣe bàbá ní lọ gbàdúrà hmm. èmi ò tí ì lọ bá wọn pé mo fẹ́ fẹ́ òun ṣáà ló bàbá mo kọ́kọ́ lọ bá torí pé gẹ́gẹ́ bí ohun tí bàbá yẹn gbìn sọ alọ́kàn àti gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán fi kọ́ wa àti gẹ́gẹ́ bí ohun tá a ti rí ní seminary school pé ókè o àlọ́bẹ̀ ẹni tó jẹ́ olórí ìjọ gangan pé bàbá báyìí ni o bàbá lókè lọ gbàdúrà sí. mo ti rí àyànfẹ́ ọkàn mi o. nǹkan tó bá wá rí lórí ẹ̀ hmm. jẹ́ kí n mọ̀ láti mọ̀ rí àwọn nǹkan tí mo rí mo ṣàlàyé fún bàbá bàbá ní òkè bàbá wá pè wọ́n pé ah ṣé ìwà tọmọ mi sọ̀rọ̀ ní rárá o àtún wá ní ẹnìkan tuntun jẹ́ assistant ó tún jẹ́ bíi amúgbálẹ́gbẹ̀ẹ́ fún wa ń yẹn torí pastor lèmi jẹ́ wọn á tún jẹ́ youth leader máa lọ bá youth leader yẹn hmm. ọkùnrin náà ọkùnrin náà nìyẹn náà ìwọ má lọ máa rẹ pásítọ̀ lèmi jẹ́ ó jẹ́ youth leader youth leader gan tí ń wò pé torí gbogbo youth leader gbogbo ẹni ẹni ẹ tẹ wà tó yẹ pé ó wà ẹni tó yẹ pé ó fira ìjì fún Ọlọ́run ni hmm. láti ilẹ̀ tí ò ní gbogbo àwọn àrékèrèkè kan lọ́kùn sẹ́ni tí ò ní tiẹ̀ ná hmm. because ẹni tí mo sọ yín sìn less memory kọ́lọ́run tẹ káfẹ́ fẹ́ yẹ ah, ẹni wá ní ah, Afọláyan bàbá máa gbàdúrà náà ni hmm. àwọn náà bẹ̀rẹ̀ àdúrà. àdúrà ti wá pọ̀ lọ rẹ́rẹ́rẹ́. mo wá tún pé màmá tó bí pé màmá ah, mo ti rí ọmọ tó wù mí o màmá ní jọ̀ọ́ ọkọ mi o má lọ gbé àwọn ọmọ wóbè má lọ gbé àwọn ọmọ tó máa ní mórí wá o ah, mo ní màmá <laughs> mo ti sọ fún bàbá ṣé o bẹ́ẹ̀ ni màmá ní ṣé o ti sọ fún nǹkan tó ń sọ ní ṣé o sọ fún pásítọ̀ òwòlí yìí hmm. ah, mo ní mo ti sọ fún wọn àwọn náà kí n pè yín kí n ṣàlàyé fún yín wọn ní kí n gbé pé kí n sọ fún bàbá bàbá wa níbẹ̀ ni àwọn abẹ́rẹ́ ti bí tíátà kẹ́yìn tó lọ bá wọn rárá rárá àti kọ́kọ́ rà ah, ẹ ti gbogbo ìrìn àjò tó tó yìí àti pé ká tó mọ̀ pé pé a kàn kan nígbà tá a ṣe débẹ̀ hmm. mo tún wá lókè wọ́n á lọ bá wọn pé báyìí báyìí báyìí wọ́n ní ah àwọn ti lẹ́ni táwọn fẹ́ tẹ́lẹ̀. ah ládùúrú gbogbo àdúrà tẹ̀ ti ń gbà. jésù mà lolúwa o ẹ ti lẹ́ni tẹ́ ẹ fẹ́ ah wẹ́ àwọn lè fi tipátipá mẹ́sìn lódò ṣùgbọ́n ìfẹ́ tọ́lọ́run ni kò ṣẹ hmm. ṣe yé yín látọjọ́ tí mo tún á sọ fún wọn yẹn ọkàn wọn náà lè lẹmọ hmm. pé ah, ẹni táwọn fẹ́ gan kò mọ Ọlọ́run hmm. ṣùgbọ́n àwọn kan tá a sọ fún mi pé wọ́n ti sọ fún àwọn rí pé ẹni tó bá ẹni tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run gan ni kẹfẹ́ kódà ó lówó because bó ṣe wà ká sọ pé ọmọ àtàrà àròfò dídí la wá hmm. a ní èèyàn tó lówó àléèyàn hmm. tó wà ní house àléèyàn tó jẹ́ assistant tó jẹ́ assistant governor hmm. ní Kwara state àléèyàn tó wà ní house tó tìǹà tí wọ́n ti kú ní house yẹn tààtà ní wọn lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ká sọ pé ibi tó ká sọ pé ra wa ní ọmọ àti ọ̀tọ̀ ní àtàròfò dídí àti gbogbo ẹ̀ ló ní àti àpáta dìde hmm. náà nígbà tó wá sọ fún wa ni ok no problem àwọn á lọ sọ fún sísá wọn sísá wọn ni ah, ṣé nǹkan tí mo sọ fún ẹ kó wá ṣe níbí lélẹ́yìn ṣé mo ní kó wá lọ́kọ ni. <laughs> àbí mo wá kó wá ṣọ́ọ̀ṣì. ara ṣọ́ọ̀ṣì mo ní kó wá. Hmm. a bá lọ bá bàbá yẹn bàbá bá ní ah, bàbá ní ọmọ mi ti sọ fún mi hmm. because bàbá yẹn mú mi gẹ́gẹ́ bí ọmọ because tí mo ti wà lọ́dọ̀ bàbá yẹn náà ó ti lé ní more than twelve years. bàbá wa àsìkò wa ti ń sáré ẹ̀yà wa nígbà tí bàbá wa wá bá yín nígbà tẹ ẹ ní kí ló wá ṣẹlẹ̀ tẹ ẹ fi wá padà wá jẹ́ òwò fún àwọn nígbà tí ẹ ti sọ pé ẹnìkan wà tẹ ẹ ń hmm. actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tí mo fẹ́ fẹ́ ń gbà yẹn hmm. muslim ni. ah lọ́n lọ́n. muslim ni. èèyàn tó dára ni ná but ìfẹ́ tọlọ́run la gbúdọ̀ tẹ̀lé. ẹ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ tẹ fi wá padà jẹ́wọ́ fáwọn nígbà tẹ ti kọ́kọ́ sọ fún wọn pé èèyàn kan ti wà ó ìyẹn ni mo béèrè níṣẹ́jú kan. aṣáálẹ̀ ni pé ẹni tí mò ń tẹ̀lé ń gbà yẹn hmm bó ṣe jẹ́ mùsùlùmí yẹn hmm. àwọn ẹbí mi ò fẹ́ kí n fẹ́. àwọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. wọn hmm. ò fẹ́ kí n fẹ́ hmm. torí pé ó jẹ́ muslim. a jẹ́ lẹ́sìn kejì. and again àwọn prayer lóríṣiríṣi tí wọ́n ti ṣe wọ́n á ní pọ́nà òsì ń bẹ lọ́nà òsì ń bẹ so ìgbà tán dẹ̀ ti sọ pọ́nà òsì ń bẹ yẹn èmi fúnra ara mi tí mo dẹ̀ ti ń ṣe prayer tí ọlọ́run ti fi àwọn oríṣiríṣi nǹkan wọn mi hmm. so i have to cut off from hmm. him. àsìkò sí mo fẹ́ pé nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní jọ rìnrìn àjò yẹn ṣé ẹ fi ẹ̀mí ṣọ́nà dáadáa tó ni kó tó di pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nígbà yẹn. ẹ mọ̀ pé ìgbà yẹn ọmọdé méjì ọmọdé méjì kò ṣe pa kéré bẹ́yẹn náà gbà yẹn bọ́ tẹ́ hmm. mọ̀ kò ń ṣe pé bóyá àti fẹ́ ra wa sílé. ó yé mi mo mọ̀ pé ẹ̀kan jọ ń ṣe àníyàn. bí ìrìn àjò yẹn ṣe ń lọ àti ẹ̀ ń wò pé at the end of the day pé bóyá ẹni tá a lè fẹ́ ni. a lè fẹ́ ni ó nọ́mà gbogbo hmm. èèyàn náà kọ́ ni ó bẹ̀rẹ̀ ní oríṣiríṣi dúdú àwa pupa àwa kéèyàn tó sọ pé lè ni mo fẹ́ mú ẹ bàbá wa ní bí ogún ọdún àsìkò wa sì ti sáré ní abala tá a wà yìí níbi ogún ọdún sẹ́yìn ìṣẹ́jú kan ni kẹfì dáhùn lẹ kí ni nǹkan iye ọkàn tẹ ẹ ti yí padà nínú ìyá wa. Hmm, pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ah, bóyá gẹ́gẹ́ bí ìlú tán ti wá wọ́n máa ń bínú o <laughs> mo á wò pé bóyá bóyá torí pé ìlú wo nu. Èkìtì. Ah, gbogbo ẹ̀yin ará Èkìtì lúkàlúkà àkì yín o àti ìyá wa lúkàlúkà. sódà pé lórí ọ̀fẹ́ ọlọ́run ẹ pẹ̀lú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yí padà pẹ̀lú ìtọ́ni ọlọ́run pẹ̀lú níwájú gbogbo ilé tó ń wò wá. báwo lẹ ṣe ṣe báwo lè ṣe a mọ̀ pé agbára ọlọ́run ìtọ́ni náà bọ̀ ẹ fún wa ní ẹ̀sánpù kékeré kí lẹ ṣe ṣe tẹ̀ rí wọn yí padà tẹ́ fi rí gbà ìbínú. àkọ́kọ́ ni pé tán bá ń bínú bóyá ó lè jẹ́ nǹkan kékeré kan hmm. pẹ̀lú mi wà nǹkan ńlá ẹlòmíì ẹ̀ lè máa ṣe nǹkan ńlá fún kó má bínú nínú wàá jẹ́ nǹkan tí ò tó nǹkan lọ́wọ́ ẹ̀yà tẹ̀rín tọ́rẹ̀ yàyà ni hmm. ẹ fi yẹn kálẹ̀ mi bàbá yín àti ìyá yín ohun tí mo bá sọ fún yín ni oníkẹ́gbọ́n hmm. ẹ wo ẹ ṣáàjù mi kalẹ̀ ju yín kalẹ̀ kà ẹ wá màá wá sọ fún wọn pé ok mo fẹ́ sọ nǹkan kan fún yín níbi tí wọ́n bá fẹ́ sọ fún wa ní ẹ̀yin ọmọ ọmọ ẹ mọ tẹ máa ṣe ẹ̀yẹn sáà máa lọ abájí màá máa jókòó máa sọ fún pé ṣé ẹ rí ti pé Mósè ìbínú kò yẹ kó délẹ̀ lérí. Hmm. ẹyọ kan tẹ̀ ti sọ yẹn ó tiẹ̀ ti tó ó ga jù lọ́ọ̀dẹ̀ lé ní gbogbo ẹ̀yin náà tẹ wà lé kílẹ̀ ti yí padà nínú ẹnì kejì yín látìgbà tẹ̀sí ń jọ ń rìnrìn àjò ìfẹ́ nítorí pé kò sí ẹni tó pé tán a kì kórí ó má jì tá a bá dé èmi náà wá bẹ̀rẹ̀ tí ìyá wa ti yí padà nínú àwọn bàbá wa ẹ̀yin aráàlú ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àwọn padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́ṣẹ̀ wa lórí Orísun tẹlifíṣàn ti yín gọ́gùn fún ọ̀fẹ́ lẹ́yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ bẹ́ẹ̀ dẹ̀rí èmi àti àwọn ìdílé prophet and prophetess Afọláyàn lájọ wà lórí ètò ní àṣálẹ́ yìí wọ́n sì wá ń kalẹ̀ wọ́n sì wá ń digbí ẹ kú kalẹ̀ lórí ètò sáà ẹ kú kalẹ̀ lórí ètò máa ẹ rọra máa ẹ rọra sà ẹ wọ yìí dínlẹ láyọ̀ mi kó tó di pé a lọ sí ilé agbára lẹ́ẹ̀kan mo ti ṣèlérí fún wa pé mo sì máa béèrè lọ́wọ́ mọ́mì náà wípé kí ni nǹkan tẹ̀tí yí padà nínú dáàdì fún ìṣẹ́jú kan. Hmm. àwọn náà jẹ́ ẹnìkan tó jẹ́ pé èèyàn líle ni wọ́n. Hmm. wọ́n le èèyàn nílé ni wọ́n. lọ́ọ̀ fún mi ní ẹ mọ̀ pé wọ́n ní pé ẹnìkan máa jẹ́ ewúrẹ́ ẹnìkan máa jẹ́ àgùntàn bẹ́ẹ̀ ni. so ọlọ́run fún mi ní ẹ̀mí sùúrù. Hmm. so due to pé èmi ti jẹ́ èèyàn kan tó calm down. Hmm so ọlọ́run wá fún mi ní orí ọ̀fẹ́ hmm. àwọn náà tí wàá ti jẹ́ èèyàn kan tó jẹ́ pé bọ́n ṣe jẹ́ èèyàn tó le tó yẹ tán bá bínú hmm. inú wọn máa tètè rọ̀ hmm. inú wọn máa tètè rọ̀ wọn bínú lọ títí bẹ́yẹn so ọlọ́run fún mi ní grace gbà yẹn gan wọn kì í wọn rẹ́rìn ọlẹ sùn lọ bù wọn ti rẹ́rìn báyìí sí Ọlọ́run ti fún yín ní okun àtagbára <laughs> láti jẹ́ kó máa rẹ́rìn ìwà ṣe àti bọ́ sí abala kan tá a ti ń dúró dè abala tí ẹ̀yin olólùfẹ́ ètò ilé aláyọ̀ tẹ̀ ti ń dúró dè kódà ẹ̀já ṣe báyìí dáhùn fún mọ́mì kán fi ta ojú wọn lọ sọ́nà ẹ̀yìn rọra bá mi fi sojú yín ah, ẹ jẹ́ kí mọ́mì so mọ́mì ó yá ìrora so bẹ́ẹ̀ yẹn dáàdì fẹ́ bá yín so àgò lọ́ọ̀fù ó ìrora fi so kó má disturb gèlè yín mhm. ẹ ṣeun sà ẹ ṣe àdúpẹ́. Mhm. àwọn ìbéèrè yìí mo máa béèrè lọ́wọ́ yín ẹ máa ní àǹfààní ẹ ní àǹfààní láti fẹnu sọ ẹ máa bá wa kọ sílẹ̀ béèrè alákọ̀ọ́kọ́ nílé yìí wọ́n ní ṣé ìyàwó yín fẹ́ràn láti máa fọ aṣọ ni tàbí fọ abọ́ ṣé tẹ́ bá kàn gìrì bá wọn báyìí ṣébi tí wọ́n ti ń fọ aṣọ lẹ máa ti bá wọn àbí ìtàn ti ń fọ abọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé. ìmọ̀ àdán rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kọ nǹkan tí wọ́n fẹ́ràn láti máa ṣe síbẹ̀ yẹn ẹ lè gbé sórí ẹsẹ̀ yìí kẹ́ẹ̀kọ́ ó lè rọrùn ṣeun sà ẹlẹ́ẹ̀kejì rèé wọ́n ní báwo lẹ̀yin ṣe fẹ́ràn láti máa jẹ iṣu ṣé bíbọ̀ ni ṣé dídín ni ṣé gígún ni báwo náà tún ṣe ṣe máa ń ṣe ìṣúná tá a ń pé ọ̀nà mẹ́ta yẹn àbí yíyan ni <laughs> báwo lẹ ṣe fẹ́ràn ah ẹ má fẹnu sọ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe fẹ́ràn láti máa jẹ iṣu ẹ kọ sílẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé torí àsìkò wa wọ́n ní tí wọ́n bá ní kẹ́ ẹ kọ́ èdè tuntun kan lénìí èdè wo ló máa jẹ́ ẹ̀yin fúnra yín. ẹ máa ní kí n kọ́. èdè tuntun kan lénìí. èdè tẹ́ ń wò pé ah èdè yìí dẹ̀ wù mí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. ok. wọ́n bá ní ah, èdè yìí o bóyá wàá lọ o ní àǹfààní àti kọ́ èdè kan èdè tuntun kan èdè wo ló máa jẹ́. <laughs> ìbéèrè lẹ́ẹ̀kẹrin tó máa gbẹ̀yìn ìbéèrè yín ni wọ́n bá ní kẹ́ ẹ mú oúnjẹ kan pé oúnjẹ yìí nìkan ló kù láyé tó máa máa jẹ oúnjẹ wo ló máa jẹ ẹ̀yin fúnra yín ìbéèrè ìyàwó yín ló yẹ kó jẹ́ ṣùgbọ́n ẹ dáhùn àwọn náà ni wọ́n máa dá wa lóhùn. ẹ ti ṣetán ẹ ṣeun sáà. ìyá wa ẹ bá wa yọ ìbòjú tẹ fi bòjú ah. ẹ má bínú sí wa ẹ ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà ẹ rọra mà ṣe ìbínú mọ́. àbínú. <laughs> ẹ ṣeun mo ti bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín nígbà tí ẹ yẹra fún wa díẹ̀ ẹ ní àǹfààní láti máa bá mi dáhùn báyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé wípé tí èèyàn bá kọ̀ kú gìrì bá ṣé ibi tẹ́ ẹ ti ń fọṣọ lẹ máa wà àbí ibi tẹ́ ẹ ti ń fọ abọ́ ó túmọ̀ sí pé èwo lẹ nífẹ̀ẹ́ láti máa ṣe jù nínú méjèèjì. a máa fọṣọ. ẹ máa fọṣọ hmm. bàbá wa ti kọ́kọ́ fọ ọ ti kọ́kọ́ kọ abọ́ ó dà pé wọ́n tún wá rò ó wọ́n tún wá fi aṣọ sí i hmm. ìlàjì ni màá fún wọn bẹ́ẹ̀ <laughs> nítorí abọ́ ni wọ́n kọ́kọ́ kọ̀ kódà a sọ pé tí àwọn bá nífẹ̀ẹ́ báwo ni wọ́n ń ṣe nífẹ̀ẹ́ láti máa jẹ iṣu. iṣu. Hmm. ṣe sísè ni àbí sísun àbí gígún àbí dídín bí wọ́n ṣe nífẹ̀ẹ́ láti máa jẹ iṣu ìtàn nífẹ̀ẹ́ sí jù. ṣáà lè wọ sí eléyìí tí wọn ò nífẹ̀ẹ́ sí nínú. ẹ ṣùgbọ́n wọn. almost especially. Hmm. sise. sise hmm. bá mi ò kọ́ dáadáa bọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tó fẹ́ kọ nìyẹn òkè sísè lẹkọ òkè mo rò bẹ́ẹ̀ ní jíjẹ sísè bẹ́ẹ̀ ni iṣu sísè ẹ ṣeun ìyá wa ti gbà tán wọ́n ní tẹ́ bá tá a bá fún ọkọ yín láǹfààní láti kọ́ èdè kan lénìí tí wọ́n nífẹ̀ẹ́ sí dáadáa èdè wo ló máa jẹ́. aláàgì ah, kan máa sọ èkìtì hmm. so mo nígbàgbọ́ pé tí wọ́n bá fẹ́ kọ́ èdè lẹ́nu hmm. wọ́n á fẹ́ kọ́ èdè èkìtì yẹn dáadáa. wọ́n hmm. máa fún yín ní láàjì nítorí lára èdè yorùbá náà ni èdè èkìtì wà bàbá wa náà kọ èdè yorùbá èdè yorùbá wọ́n ti fún yín torí èdè yorùbá èdè ìlú tiyín ní èkìtì èdè ìlú dádì nǹkan kwara ah. láti yanyan kwara ọ̀nà kan náà ló gbà bẹ́ẹ̀. ló dé bẹ́ẹ̀ lóòótọ́ ni torí àwọn èkìtì kan wà tó jẹ́ kwara ni wọ́n máa ń mm, jèrò ni wọ́n máa ń kílèmù. Eh, bẹ́ẹ̀ni o eh, hmm. sí. kwara local government ó dáa a sọ pé tó bá jẹ́ oúnjẹ kan ló kù tí wọ́n ní kí ọkọ yín máa jẹ oúnjẹ kan ló kù láyé wọ́n ní wọ́n máa lè ní àǹfààní àti máa jẹ oúnjẹ wo ló máa jẹ. tó bá ní oúnjẹ kan ló kù. ẹ ó túmọ̀ sí pé oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí jù. tí wọ́n nífẹ̀ẹ́ sí jù. bá ní oúnjẹ yìí ló kù o oúnjẹ yọ kan ló máa lè mú òun ló dẹ̀ máa lè máa jẹ títí ayérayé o ah. oúnjẹ wo ló máa jẹ. Ah sí oúnjẹ tí wọn kì í jẹ o tán bá ní pé ẹyọ kan ló kù bóyá ẹyọ kan ló kù. Hmm. òun náà ni kò dẹ̀ mú ẹyọ kan yẹn ló máa lè ní àǹfààní àti máa jẹ ṣe ti gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ yẹn. rice <laughs> ó dáa mo ti fún yín tán ṣùgbọ́n bàbá mi ló ṣí o àwọn kọ rice and beans but nítorí pé ráìsì ni wọ́n kọ́kọ́ kọ mo ti fún yín tán ẹ ti over hundred ẹ pàtẹ́wọ́ ẹ ti mọra yín tán dáadáa dáadáa dáadáa dáa ó dá ẹja sáré ṣe eré ìfẹ́ kékeré yìí ká tó bọ́ sí abala tá a máa ti sọ ojú abẹ níkó. ó yá eléyìí lẹ́tì máa sọ pé èmi ni àwọn ni èmi ni àwọn ni àwa ni wọ́n ní ta ni ó máa ń ṣe oúnjẹ jù ta ló mọ oúnjẹ ṣe jù ta ló máa ń ṣe oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà ah, ẹ̀yin ni ẹ rọra máa fọwọ́ kan ara yín eh. tó bá ti jẹ́ ẹ̀yin tó bá jẹ́ dáàdì ẹ nọwọ́ sí. Eh, ah. We can't, I've not finished this segment. Use it as okay. Ah, when we come back for this break. No, that's another segment wọ́n á yọ kúrò níbẹ̀ ni ẹ rí i pé mo ti ń sáré ṣe ọ̀rẹ́dì o kàn wá kọ́ọ̀tì ṣò. ẹ yes sir. okay. all right. ta ni ó máa ń se oúnjẹ ta ni ó mọ oúnjẹ sè tó máa ń se oúnjẹ jù láàrin méjèèjì mọ́mi. Okay mọ́mì tó bá jẹ́ yín ẹ máa sọ pé èmi tó bá jẹ́ dáàdì dáàdì ànáwọ́ sí yín tó bá jẹ́ àwọn tó bá jẹ́ yín méjèèjì ẹjọ́ náwọ́ síra yín that's the beauty of it ẹ̀hẹ́n ta ló máa ń panilẹ́rìn jù. Ah. Ah. èyí ni o. èyí ni <laughs> dáàdì ta ló wà emotional jù ah. tó máa ń tètè ṣe lọ́gọ́rọ́ lọ́gọ́rọ́ àbí kí tètè bú sẹ́kún <laughs> ọ̀rọ̀ bá dọ̀rọ̀. <laughs> ó dáa wọn ta ló máa ń tọ́jú ọmọ jù. Ah, èmi ni. ẹ̀yin ni. èmi náà tọ́jú ọmọ o. wọn ta ló máa ń nà ọmọ jù. Ah, àwọn ni àwọn náà máa ń nà ọmọ jù o. èmi ni mo máa ń nà ọmọ jù. wọn ta ló ń jowú jù. àwọn ni mo máa ń jowú jù. dádì dádì ẹ máa tètè sọ pé mi èmi ah, káwọn aráalé tètè mọ̀ pé ẹ̀yin ni wọn ta ló máa ń kọrin jù èyí mo máa ń kọrin jù. dádì ló ń kọrin ta ló máa ń farabalẹ̀ láti gbọ́rọ̀ jù. Ah, eh, àwọn náà máa ń farabalẹ̀. ó dá àsìkò wa ti sáré ẹ̀jẹ̀ àlọ́ sílẹ̀ agbára tá a bá padà dé àmọ́ wàá ṣe lérí kan nílé ẹjọ́ yìí ẹ kú kalẹ̀ lóde àpadàbọ̀. orí ètò ilé aláyọ̀ lẹ́sẹ̀ wa lórí Orísun tẹlifíṣàn ti yín gangan èmi àti àwọn ìdílé Afọláyan láti jọ wà lórí ètò ní àṣálẹ́ ìní bẹ́ẹ̀ dẹ̀rẹ́ látìgbà tí wọ́n ti dé láti ń kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n tún ń dá wa lára yá tó lọ́kàn ọ̀jọ̀kan bàbá wa àti ìyá wa ẹ̀kú kalẹ̀ lórí ètò àti mà ẹ̀ǹlẹ́ sẹ́yìn náà ṣe ń gbádùn ara yín lórí ètò pẹ̀lú wa ní àṣálẹ́ ìní ìgbéyàwó yà máa tẹ̀síwájú láṣẹ lọ́rùn ọba àmín Jésù òní kan dáàdì ẹ bá ń wojú mọ́mì ẹ bá ń sọ fún wọn pé nítorí pé o mọ̀ mí tán dáadáa nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa hmm. nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe choose láti sọ nìyẹn torí pé ẹ mọ̀ mi tán dáadáa. nítorí pé ẹ mọ̀ mi dáadáa. kí ló wáá fẹ́ kí n ṣe fún yín báyìí o kí lẹ fẹ́ kí n ṣe fún yín báyìí. kí lẹ fẹ́ kí n ṣe dáàdì mọ̀ yín tán gbogbo béèrè tẹ̀kọ́ lọ́gbàdàn ó yá ó yá àtìkú wa ti sáré a ní kí lè fẹ́ kí n ṣe fún yín o àfọyínlókun ṣe pẹ́ẹ̀kì ni wọ́n ní òfẹ́ owó pẹ́ẹ̀kì ni wọ́n mi bẹ́ẹ̀ ẹ dìjú yín o gbogbo ẹ̀yin tẹ́ wá sílé àgọ́dẹ ẹ fowó mo fún yín ní blank check ẹ sọ pé lọ́nà ni. mo fẹ́ ra set of bàtà mo fẹ́ ra set of shoe mo fẹ́ ra àwọn náà wọ́n pọ̀ máa ṣe gbogbo ẹ̀ ah. <laughs> tí ń lọ. ó dáa ó yá wọ́n mẹ̀yìn náà wojú dáàdi ẹ̀ nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. ẹ ẹ kí lẹ wá fẹ́ kí n ṣe fún yín bóyá láṣàálẹ̀ yìí o àbí nǹkan kan o. ní àṣálẹ́ ọjọ́ mi máa ṣe ẹ̀gúsí a máa ṣe ẹ̀gúsí mm-hmm. àti ìbọ̀kọ̀tọ̀ mm-hmm. a máa wá ro sẹ̀músì. ṣètì ríra yìí ẹ̀mí dáadáa dádì fẹ́ ẹ̀gúsí tí pọ̀ mọ́ ká kúrò sínú ẹ̀ báyìí. ajá tata wọ ní ìlànà. tí odò yan wá ṣe pò. <laughs> kẹ́ tó ṣe gbogbo yẹn sí ẹnìkan ògùn ẹ̀yin wọ́n ń gba pẹ́ẹ̀kì ẹ̀yin tó yẹ kẹ́ ní àkáǹtì nọ́mbà yín kó máa ró báyìí àkáǹtì nọ́mbà mi kó máa ró ní kó máa ju owó sí. ó dáa ẹ dáàdì ti ṣèlérí dáàdì ti fún yín pẹ́ẹ̀kì dáàdì ṣe tó máa wọ́n máa ṣe àkáǹtì nọ́mbà yín ó máa tóbi ó ṣe pàtàkì owó lobìnrin mọ̀ ẹ dákun owó lobìnrin mọ̀ <laughs> bá mi bá mi jà lánàá ó ní Eh, ó ra nǹkan tó pọ̀ fún mi ṣùgbọ́n wọ́n jẹ mí lówó <laughs> mo sọ pé ẹ ṣé o ah ẹ ṣé god bless you sir mo bá ní ẹ má gbàgbé owó yẹn ni ládùúrù kan tí mo ṣẹ̀ṣẹ̀ rà fún ẹ tán báyìí ọmọ ẹ má bínú ah, ah. owó ìtẹ ẹja yẹn ẹja ni eh, <laughs> eh, má dá padà <laughs> bí obìnrin ṣe rí nìyẹn bí ọlọ́run ṣe dá finishing product. bẹ́ẹ̀ ni bọ́lá ń ṣe dáwà obìnrin nìyẹn ó dà dádì mọ́mí náà máa romala fún yín àti dé abala ojú abẹ afẹ́sojú abẹ ń kó afẹ́sojú abẹ ń kó ọ̀dọ̀ dádì láti máa dúró ọ̀dọ̀ dádì láti máa dúró ní àṣálẹ́ yìí ní kẹ́ ẹ sọ fún mọ́mì. wọ́n ní kẹ́ ẹ bá wa sọ fún mọ́mì àwọn nǹkan bóyá ní àwọn ìgbà kan láti ìgbà tí ẹ ti ṣe ìgbéyàwó ó ń lọ bí ogún ọdún bóyá àwọn nǹkan tí ẹ sì tún fẹ́ kí wọ́n yí padà sí dáadáa sí wọ́n lè ti yí padà o àbí ẹ sì tún fẹ́ kán yí padà tàbí nǹkan ẹyọ kan tí wọ́n sì ń ṣe tẹ́ ẹ fẹ́ kàn yí padà. ìṣẹ́jú kan. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run níwájú ilé la wà yìí. Hmm. mi ò kò sí mọ́. àyẹ̀dẹ̀ nọ́ọ̀sì hmm. because kò sí nǹkan kan. kò sí. because in prayer mm. it's okay. Mm. Uh, in any in any teaching it's okay. Mm mi ò rò bóyá anything tún wà wọn. tó tún wà tẹ̀ sì tún fẹ́ kí wọ́n tún ọ̀yà kí a sọ pé bóyá nǹkan tẹ́ fẹ́ kán bóyá wọ́n ti ń ṣe dáadáa o ẹ wá fẹ́ kí wọ́n sì tún wá máa ṣe dáadáa sí i. Hmm, nǹkan tí mo fẹ́ kán tó ń ṣe dáadáa ni pé kán tó múra sáàdúrà sí dáadáa hmm. àti bá ṣe máa jọ délé ológo. bẹ́ẹ̀ ni ó di dandan. nǹkan nǹkan tí mo rí pé ó kú tà lélẹ́ nìyẹn. Hmm, bẹ́ẹ̀ ni tí gbogbo ayé ń lé náà eh, nìyẹn. Eh, nǹkan tí mo rò pé kán tún múra sí nìyẹn pé bá ṣe jọ ní mi kùnà ìjọba ọ̀run lẹ́yìn kan yẹn I did not say anything. kò sí mi ìyá wa ah. ẹ̀yin kọ́ ṣó ní nǹkan tẹ́ fẹ́ kí bá mi kí wọ́n tún máa ṣe ó lè jẹ́ fún ẹ̀yin o ẹ fi ọ̀rọ̀ rẹ̀ mí sílẹ̀ báyìí o ọ̀rọ̀ ìdílé lélẹ́yìí o ọ̀rọ̀ lọ́kọláya la sọ báyìí. <laughs> ok kò sí much náà. No. Mm gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé owó làwa obìnrin mọ̀ mm. owó yẹn nìkan túbọ̀ máa kó sápò. <laughs> dádì máa rò pé ìyá ìyá ẹ̀mí lóbìnrin kò nílò owó mo nílò owó ìyá ẹ̀mí nílò owó owó náà fi do something nínú ìlú bẹ́ẹ̀ni ah. mo nílò owó owó lẹ́yìn ah, bọ́ọ̀dì báyìí mọ́mí owó ni o lẹ́yìn owó owó náà ló tún kù báyìí o ẹ̀rí bí mọ́mí ṣe pupa tán dán tí gbogbo ara wọn ṣe ah, mọ́mí wa náà yìí náà mọ́mí ó lo kírìmù bó ṣe fine <laughs> eh, dáàdì ti gbọ́ wọn ni àwọn á túbọ̀ máa tẹ̀síwájú láti túbọ̀ máa jẹ́ kí pọ́ọ̀sì yín kó máa kún dáadáa àti bó sábàlá eré ìfẹ́ náà nìyẹn ìfẹ́ yà máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba kò ní kò ní padà sẹ́yìn àti bó sábàlá eré ìfẹ́ eré ìfẹ́ tá a máa fún dádì ìjà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ dádì. ok ma. dádì ẹ bá wa sọ̀rọ̀ ìfẹ́ fún mọ́mì bóyá kí n sọ pé mo fẹ́. Fẹ́ ẹ ní padà sẹ́yìn o mo ti sọ ṣùgbọ́n káṣẹ̀wá gbà pé ẹ ṣẹ̀ pàdé ọmọbìnrin ẹ fẹ́ bá a sọ̀rọ̀ ìfẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ìfẹ́ láàrin bí ìṣẹ́jú méjì bóyá ẹgbẹ́ lẹ̀ ẹ má kó ti báíbù o ọ̀rọ̀ ìfẹ́ ni kẹ́ ẹ bá wọn sọ mọ́mì hmm. bóyá ẹ máa wojú dáàdì. <laughs> àǹtí mi hmm, hmm. mo àláìkì yín bẹ́ẹ̀ ṣe wà yìí o. ó pọ̀ torí mo rí i pé ìdílé rẹ̀ ti jáde hmm. mo rí i pé ọmọ tán tọ́ lérè ilẹ̀ ni hmm. tán fi owó tọ́ hmm. torí pé mo mọ̀ pé ìdílé ọba lẹ̀ ti jáde bó tó wù mí tẹ bá lè ṣàyàfọ́ láyàn. olúwa o <laughs> ẹnu bá mi dùn orí mọ́ mi ti ń wú báyìí. <laughs> ṣé ẹ ti sọ fún àbí ó sì kú. <laughs> ó sì tọ́ bá. ẹ̀yin kan kí lè á máa sọ. tẹ bá ti lè tọ́jú mi tẹ bá ti lè tẹ́kẹ̀ mi hmm. eh, torí mi fẹ́ jìyà hmm. Hmm. tẹ bá ti lè tọ́jú mi dáadáa tẹ ti lè tẹ́kẹ̀ mi tẹ máa máa kẹ́ mi mo máa gẹ̀ mí kò sí problem gbogbo tí bá ti fẹ́ tẹ bá ti lè ṣe fún mi mo ti gbọ́ nìyẹn. agbára Ọlọ́run gbé gbogbo ẹ̀. Eh, eh ṣé nǹkan tẹ máa fi dáhùn ni. bẹ́ẹ̀ni wa. agbára Ọlọ́run gbé lẹ́yìn tí agbára Ọlọ́run gbé ń kọ ẹ ní rọra bá mi fún wọn ní kí nígbà yí pé títí èèyàn ti sọ fún yín pé mo ti gbọ́ mo ti gbà ẹ wá wá wo ọmọ lójú <laughs> ó dáa sísá mi ẹ wá bá mi kí àwọn bá mi ní àwọn oríkì ìfẹ́ tó ṣe ròǹdẹ̀ròǹdẹ̀ hmm. ọkọ mi lówó orí mi kẹwàá tẹ bá ti bá mi kí wọn bẹ́ẹ̀ tán kẹwàá bá mi ṣàdúrà fún wọn fún bí ìṣẹ́jú kan torí wọ́n ní aládùúrà nìyín tí wọ́n ṣe ti ń tọ́jú yín láti bí ogún ọdún tẹ̀ ń dán tẹ̀ ń ṣe rekete ó yẹ bá ń kọjú sí dáadáa ẹ̀ náà kọjú sí wọn. Eh, my dear hmm. olólùfẹ́ mi hmm. ẹlẹ́yinjú ẹ̀kẹ́ hmm. ẹni tó ga ẹni tó síngbọ̀nlẹ̀ ẹ̀mí lòmí sọmílẹ̀. <laughs> dúdú ẹwà mo nífẹ̀ẹ́ yìí i love you more. thank you ma ah, ó ti ní i love you ah, ah. ó yẹ bá ń ṣàdúrà fún wa. a dára fún yín. àmín. ẹ máa làlùyọ. àmín. gbogbo iṣẹ́ ìránṣẹ́ yìí máa máa fọhùn sí. àmín. ó ti ń fọhùn ó máa máa fọhùn sí. àmín. ojú ẹ̀mí yín ò ní fọ́. àmín. àmín akóbá ni èèyàn kò ní yà lọ́dọ̀ yín. àmín. àwọn tó máa ń dorí ìránṣẹ́ ọlọ́run kodò tó máa ń sọ wọ́n dìdàkudà lórúkọ jésù wọn ní sọ yín dìdàkudà. àmín. ipa ayé ipa ọ̀tá ò ní ká yín o. àmín. ògo ayé yín máa fọ̀n sí. àmín. ẹ lálùyọ. àmín. ẹ ní jábọ́. àmín. jésù olúwa. àmín. àmín. ìyíkọ́ ẹ̀ wá ní mi yóò dùn ọ́ pé o ṣe àyà mi ẹ̀mí yẹn á gùn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run nínú ọlá nínú àlàáfíà bẹ́ẹ̀ ni yóò rí pẹ́ẹ̀kì lẹ ti ń ṣe látara mm. ó ga jù léni lórí ètò ilé aláyọ̀ ilé aláyọ̀ nílé wa ẹ̀yin náà ń kọ́ iná èkìtì dáàdì ilé iṣẹ́ kan ń wọ àwọn ìdílé aláyọ̀ tèmi látàárọ̀ ẹ̀yin náà rọra gbé fún dáàdì eh, bó ṣe dá nìyẹn kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mú ìyẹn ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ tó dẹ̀ jẹ́ pé inú ilé wa náà a máa dùn a máa lárinrin láṣẹ ọlọ́run bá ọlọ́run ló bá jọ ní mo ń jẹ́ eré àtayọ̀ ní kí n tó fi pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ tẹ̀lé mi lórí gbogbo social media handles mi pátápátá at ọ̀nàbàjò ọláwálé tó bá jẹ́ orí orísun tẹlifíṣàn náà lẹ ti fẹ́ bá wa pàdé at orísun tv gbogbo social media handles wa ẹ lọ tẹ̀lé wa ń bẹ̀ kẹ́ ẹ bá sì ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa gbogbo ẹ̀ la máa rí ta máa fún yín ní èsì tó dáa ẹ̀yin dílé aláyọ̀ máa juwọ́ sáwọn aráalé pé ó dàbọ̀ ó tún dìgbà kan náà ire o ká fèrè pàdé.